ṣé ẹ mọ̀ yìí pé tí ìbá ṣe pé ọlọ́run yọ olóyè Sunday Igboho wọ́n fẹ́ kì í ṣe pé wọ́n fẹ́ pa ni wọ́n pààyàn méjì inú ilé rẹ̀ tí ò bá ráyè fò fẹ́ǹsì tó fò lọ tí wọ́n bá gán ní ẹ̀wọ̀n ó pa síbẹ̀ ní lọ́jọ́ yẹn wọ́n sọ pé ó yé o pé ó fèsì àwọn pẹ̀lú bàbá wọn wọ́n lè gbé bàn sọ́wọ́ rẹ̀. ìfẹ́ tó ní sí Sunday Igboho kò kúrò wọ́n sì ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti rí wípé ibi tó wà ó yọ kúrò ń bẹ̀ ó sì wà lómìnira rẹ̀. bá ń bá ti gbẹ́kẹ̀lé ọlọ́run ìwọ̀nba ni ó bẹ̀rù èèyàn mà mo rò yìí pé nǹkan tẹ́ kọ̀kọ́ tẹ́yìn náà fi gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run kí gómìnà eléyìí tó wọlé tí wọ́n bá bí yóò lóhùn òní bàbá àṣàlẹ̀ ọlọ́run ọba bàbá àṣàlẹ̀ wọn ẹn ẹn tí ò ní bàbá àṣàlẹ̀ tí ó sì ṣẹlẹ̀ tí ó sì wọlé láì ní bàbá àṣàlẹ̀ ọlọ́run nìkan náà ló lè sọ pé tó bá kò tiẹ̀ tí ìsọkùn fẹ́ tún ṣẹlẹ̀ kejì gan nígbà tí ọlọ́run bá darí rẹ̀ tó bá lóun fẹ́ ṣe o ẹ rí i wípé àwọn aráàlú ni wọ́n dìtàmíì fèètì rẹ̀ kì í ṣe bàbá àṣàlẹ̀ kankan àdùpẹ́ so àti wípé ẹ̀rù gbọ́dọ̀ bá yàn òṣèlú gbogbo ẹ̀ bó ṣe máa ń rọ́ gbùdùgbùdù nù à ń lọ à ń bọ̀ àárẹ̀ tí ẹ tí ì rí nǹkan kan ìgbà tí ó bá dirú àkókò ìlọ́dún tó ń bọ̀ oríṣiríṣi ni ó ti máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní òun fókọ́s òun òun ni bóun ó ṣe ṣe dáadáa sí mi tẹ́ bá sì béèrè tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn aráàlú ẹbí wọn léèrè nǹkan tára aláàlú bá sọ òun ló má tajú. gan gan àjọ máa ń fi àjọ fi ṣe yẹ̀yẹ́ ọ̀fọ̀sẹ̀ nǹkan tí mo fẹ́ bi yín léèrè ni pé bóyá orí tí ìbá ṣe pé ẹni tí ó yẹ kí wọ́n lọ yẹ orí rẹ̀ wò àbí ẹni tó ní nǹkan kan ní kọ̀lọ̀fín sẹ́ni kankan yìí ó tún lọ máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú nǹkan tí ó wà nínú ìlú yìí àwọn èèyàn lè jẹun ẹ̀ẹ̀mejì gan-an arákànlú ìlú ò fararọ síkírọ́rítì ò dáa ẹni tó bá ti ẹni tí ó bá jalè lónìí tó bá ti join APC lọ́la ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ti dáríjì ìlú ìlú òrìbá ní àti ọdún tí níwọ̀nba ọdún táwa ti gbé láyé nàìjíríà ò tí ì rí ẹlẹ́yàmẹ̀yà tó tó báyìí rí ni ẹni ẹni náà ni ó wà tún jí ni ó sọ pé ẹgbẹ́ APC ló ń fẹ́ lọ darapọ̀ mọ́ kéèyàn kúkú má sòṣèlú mọ́ kó jókòó nulẹ̀ rẹ̀ so Ṣèyí Mákindé ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ APC láyé àti láyé kò sí nǹkan kan tó fẹ́ lọ ṣe ń bẹ̀ torí wípé ẹ̀ẹ́ àwọn òkúta táwọn tí àwọn ayé ti kọ́ ó ti kọ́ wọ́n ní APC ayé ti kọ́ wọ́n ọlọ́run gan náà ó sì kọ́ wọ́n torí wípé ẹ wọ́n fi ara ní aráàlú wọ́n fi adé nígbà tá a wà kékeré a máa ń gbọ́ wípé bàbá wa máa sọ pé àwọn ah, ìrí òkú ibi títì láyé APC yìí mo rí àwọn tí wọ́n kú títí pẹ̀lú torí bí jẹ́pẹ́ ibi ló pa wọn kù so eh, àfi ẹni tí ò bá nírònú eh, mélòó náà láyé ọ̀hún táwa máa sọ wípé dandan dandan àwa la gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ eh, ìfẹ́ ọlọ́run òun kó máa ṣe lórí wa so Ṣèyí Mákindé ò lè lọ sí kí ló kí ni ń lè ẹbí wọn yóò àṣẹ àwọn àti ẹ̀kọ́kọ́ bíra wa kí ló fẹ́ lè. kò sí nǹkan kan tó fẹ́ lé kò sí nǹkan kan tó kíní ń lé kiri kì í sì sẹ́ńtì máa ń lélẹ̀kulè. ẹ ṣe mọ̀ pé èmi nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ṣe ń ṣe alága ẹgbẹ́ mi ṣe alukoro ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ PDP lèmi ẹgbẹ́ PDP tí mo sì ṣe ọmọ ẹgbẹ́ àwọn tèmi mọ̀ àwọn oníkàràkátà àwọn ìyálọ́jà babalọ́jà lèmi máa lọ bá so nǹkan tó ń ṣẹlẹ̀ ẹnìkan àwọn tí wọ́n jẹ́ èèkàn. E sẹ́wọ̀n pé ó oh, ẹ lè rí mi wọ́n pè mí mo máa ó máa pa mí lẹ́yìn tẹ́yìn olóṣèlú bá ẹ̀yin oníròyìn tẹ́ bá ní ìkan ọmọ ẹgbẹ́ mo máa ń rẹ́rìn ní pé àwọn wo lè kan ìkan mi kò lè wí ní pólíbùtù rẹ̀ lẹ́yìn tẹ́ ń pè lè kan kò lè wọ́n fìdí ẹ̀ jalè nú pólíbùtù rẹ̀ lẹ́yìn pólíbùtù rẹ̀ ṣùgbọ́n sẹ́wọ̀n ẹ̀ ń bá ti lórúkọ tó ti jẹ́ nǹkan rí tí wọ́n sọ pé èèkàn náà ni lọ́dọ̀ tí ṣùgbọ́n fún irú àwa grassroot politics lèmi máa ń pẹ́ kò rán mi níṣẹ́ kí n wo ojúlé dójúlé kí n sì wà fún statistics pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ kí n organize àwọn èèyàn mi from unit to ward ward to local government kí n wo àwọn polling units mi. Okay àwọn wo ló wà ní polling unit àwọn wo ni leaders polling unit àwọn wo wọ́n lè di polling unit mú àwọn wo wọ́n lè dúró as polling agents nígbà tó àwọn iṣẹ́ tèmi nù ṣe rí ẹni tí ó jẹ chairman PDP àwọn bíi chairman South West PDP àwọn chairman party secretary party nìṣẹ́ àwọn ni question yóò wà fún tèmi ni wípé politics is local local politics tèmi ni mi mójútó nígbà tí ọlọ́run ní ó tó kí ló kàn wá pẹ̀lú nígbà tí ṣé yìí ó jẹ gómìnà kí ló kàn mí pẹ̀lú ẹni tó jẹ tó jẹ chairman pdp nǹkan tó kò ní wá bá mi dìbò nìbàdàn so àbí kò ní wá bá mi dìbò lọ́yọ̀ state so politics Ọ̀yọ́ state ni major concern tèmi for now. ah bàbá wa ni bàbá Ládọjà bàbá ẹ eh, wẹ́ẹ̀ eh, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. tẹ ẹ bá béèrè lọ́wọ́ gómìnà gan bàbá mi ni bàbá bí wọ́n ṣe jẹ́ bàbá tèmi náà so kò sí awuyewuye kankan ṣùgbọ́n àwọn èèyàn ṣe mọ̀ fáwọn olóṣèlú òun kálukú mọ̀ gbé nǹkan tó babaládọjà sì rèé kò rọrùn ní level tí wọ́n wà kò sẹ́ni kò sí ẹni tó fẹ́ kò sẹ́ni tó fẹ́ lọ tó fẹ́ rí wọn àbí tó fẹ́ẹ́ bá wọn sọ̀rọ̀ tí wọ́n ò lè sọnù. òṣèlú wọn ti beyond the Ọ̀yọ́ state gan is, a national hero so ẹ má jẹ́ kí ó yà yín lẹ́nu àbí kó bá yín lẹ́rù pé àwọn kan wá bá bàbá ládọjà pé wọn ò nílé wọn padà ní ẹnu ọ̀nà wọn ṣùgbọ́n ẹ jẹ́ bàbá ó fẹ́nu wọn sùn bàbá náà bàbá máa wo nǹkan táráàlú bá ẹ mọ̀ pé táráàlú ni bàbá máa ṣe bàbá máa wo nǹkan tí aráàlú tí wọ́n fẹ́ ni bàbá ò ní tí wọ́n ṣe nítorí nǹkan tí wọ́n jẹ àbí tí wọ́n mu àbí nǹkan tí wọ́n jẹ mọ́ wọ́n ti fìtàn rere lélẹ̀ so bàbá sì mọ nǹkan táráàlú ń sọ nípa APC. Eh, bẹ́ẹ̀ nǹkan tínú mi dùn sí náà ni wípé wọ́n ní téèyàn ò bá ṣubú kì í mẹ̀rù dì ẹ̀yin náà tẹ̀ káàkiri nísìn bó o lẹ ṣe ń rí ètò ààbò sí ẹ rí pé lẹ́yìn àwọn àṣẹlẹ̀ ètò ààbò yìí ṣe fún gómìnà nìkan ààbò ara ẹni làbò lú ẹ rí i pé nígbà tí wọ́n ti wá ń rú àwọn aráàlú ibẹ̀ gangan lágbára tẹ́ ẹ bá wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àti aṣọ́bodè láìpẹ́ nítorí wípé tí wọ́n bá ti gbọ́ nǹkan kan wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ fúnra wọn vigilante ó ti jáde àwọn OPC ó ti jáde àwọn wọ́n ti wọ́n ti rẹ́dí ṣẹ́ẹ̀sì rí nǹkan tó ṣẹlẹ̀ ẹ rí wípé ara nǹkan tí APC fà ní national lórí ọ̀rọ̀ ètò ààbò tó di pé àlè ló kú wọn ó dà màálù jẹko wọn làwọn fẹ́ gbalẹ̀ báyìí túláàsì wọn ó fi tipátipá bá àwọn ọmọ wa lò papọ̀ òun ló mú kí ààbò ètò ààbò stéètì kó mẹ́hẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín tí mo fẹ́ kẹ́yìn oníròyìn kẹ́ ẹ mọ̀ ṣe ẹ rí àwọn APC àwọn opposition tán wà lọ́yọ̀ state wọ́n burú ju èpè àjànú lọ ìgbàgbọ́ wọn ni wípé tí àwọn bá ń ṣe àtakò àwọn gbọ́dọ̀ máa ṣe pẹ̀lú ènìní pẹ̀lú àwọn ìwà àìda ètò ààbò Ọ̀yọ́ state ẹ lọ wo statistical worst tó tó ọ̀pọ̀lọpọ̀ state ṣùgbọ́n opposition lọ́yọ́ state gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n burú ju àǹdàánú torí wípé nǹkan tó bá wọn twenty ṣọ́ọ̀kì wọn ò tí ì tàn lára wọn so tẹ́ ẹ bá rí tí nǹkan kékeré báyìí bá ṣẹlẹ̀ wọ́n ti irọ́ ló sì pọ̀ jù nínú ọ̀rọ̀ wọn tí èmi àti gómìnà bá ń fọ̀rọ̀ wérọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò ní ṣèbí ní bí ọdún tó kọjá wọ́n sọ̀rọ̀ títí lórí covid nineteen àṣẹdá àṣẹdá àwọn federal government copy àwọn kan àwọn APC wọ́n lọ́mọ àwọn ò lọ léèwé nítorí covid-19 àkókò ó yà lẹ́nu pé àwọn ọmọ wọn náà wọ́n tó lọ sí wáyẹ́kì wọ́n graduate wọn ò rí nǹkan kan sọ so tiẹ̀ ní wípé kó wà focus ṣe é rí tẹ́ ẹ bá ń wo ọ̀rọ̀ tí àwọn ń sọ bíi pé kí nǹkan ó wó kó Ọ̀yọ́ state ó collapse torí pé mi ò mọ Ọ̀yọ́ state gan tí wọ́n fẹ́ wá rúùlù nígbà tí wọ́n bá fíìlì pé kò collapse ni kì í ṣèfẹ́ aráàlú wọn nínú ṣe rí téèyàn bá fẹ́ ṣe opposition constructive criticism ni yàrá tẹ bá criticize èèyàn tó bá tẹ ó bá rí wípé àwọn nǹkan tí ẹ sọ ó ó ó jẹ́ kí ó yẹ kí báyìí ló ṣe yẹ kó rí ẹ rí i pé changes ó wà ṣùgbọ́n ká máa parọ́ ká máa ronú nísìn ẹnìkan wọ́n lọ gbé títì tí wọ́n ṣe ní Uganda àbí ní kíní wọ́n gbé sórí kíní wọ́n ní àwọn làwọn ṣe nítorí ẹ̀ wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ rí lọ́yọ̀ọ́ sí gọ́vnọ̀ fáyà adẹ tó ṣerú ẹ̀ ní instantly àwọn APC tó ń sọ wípé àwọn tó yẹ wọ́n fọwọ́ bojú wọ́n sọ pé ẹnìkan ló ṣerú ẹ̀ ń Kaduna nìsín wọn ò wọn ò ṣe nǹkan kan fún un ṣùgbọ́n eléyìí kì í ṣàtúrọ̀ tàbí èlùbọ̀ gómìnà eléyìí ṣàtúrọ̀ tàbí èlùbọ̀ gómìnà tí bó bá ti fẹ́ bá ṣe ìwọ sọ tòótọ́ ọ̀rọ̀ fún ẹ ọ̀run ò ní yabọ́lẹ̀ ìwọ ṣàjẹ́wọ́ fún pé báyìí ọ̀run ò ní yabọ́lẹ̀ so ẹ ẹ ká kọ́ńtínú láti máa gbàdúrà fún ìpínlẹ̀ ọ̀yọ́ mo nígbàgbọ́ wípé ẹ lọ kọ́lẹ̀ wípé ẹ a ti ń bọ́ sínú ìmọ́lẹ̀ àti ìdébẹ̀ o ṣùgbọ́n ńgbà tí ó bá fi di àkókò yìí ní ọdún tó ń bọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí commission gbogbo àwọn project á wò bí ti àwọn opposition because nǹkan tó ṣe wọ́n lè ní ìsìn wọ́n ní kíní tí àwọn. Uh, àwọn eh, àwọn eh, stations tí wọ́n ń kọ́ káàkiri four stations àwọn ń waste owó ni ṣùgbọ́n wọn ò waste owó lórí train station wọ́n sì wọ́n ní almost twenty three billion ní transportation ló ń fún Lagos State wọ́n lè polongo oyún wọn ò mọ̀ yìí pé ara hub transportation hub ni pé kéèyàn ò ní very good. Uh, place láti pé ìkíní náà àti àṣẹ́sì àwọn láti gba owó fún kíní yóò wà easier then enumeration yóò wà very okay so àwo ò ní lose focus nǹkan tó bá ń sọ nǹkan tó mátà jù ni pé kéèyàn mọ nǹkan tó ń ṣe mo sì nígbàgbọ́ pé ọlọ́run ràn gómìnà wa lọ́wọ́. kò sí nǹkan tó jẹ́ ìdàrú nǹkan tó ṣẹlẹ̀ ni wípé olórí ò lè wà nílùú kí ẹnìkan kó dìde kó lóun ó lọ máa pàṣẹ ẹ ẹ rí i pé ara nǹkan tí gómìnà ti ń fi séèjì kò lè ṣẹlẹ̀ ó ní nǹkan tó ṣẹlẹ̀ o torí wípé tí àsọyépọ̀ bá wà kì í ṣe pé a wà máa lọ inú igbó a wà gbé kámẹ́rà dání a máa rìkọ́dù a máa sọ pé a ti ń léèyàn kú bí o bígbà téèyàn ń ṣe tíátà ni tẹ bá dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ yìí pé ìfẹ́ tó ní sí Sunday Igbòho kò kúrò wọ́n sì ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti rí wípé ibi tó wà ó yọ kúrò ńbẹ̀ ó sì wà lómìnira ara rẹ̀ torí wípé nǹkan tí aráàlú bá ń fẹ́ ni gómìnà Ṣèyí Mákindé máa ń fẹ́ báráàlú bá sọ wípé báyìí ni lọ́la ẹ rí i pé máa ń sọ fún yín báàgì rẹ̀ kékeré báyìí nìkan ní ẹ lè bẹ̀rù rẹ̀ kankan lọ́fíìsì báàgì tí bá ti gbé láàárọ̀ tí wọ́n gbé láàárọ̀ yóò tún gbé nǹkan rẹ̀ padà lọ. so aráàlú nǹkan tí bá ní àwọn fẹ́ òní gómìnà ò tẹ̀lé ẹ ó sì ti sọ gbogbo gba ẹ rí i pé gbogbo àwọn sọ́mìtì tí wọ́n pè àwọn kìnní tó pè bàbá Gani Adams yanko ó ṣàlàyé wípé kò sí anything tó wà personal láàrin wọn methodology a lè sọ yìí pé methodology eh, bí ìwọ ṣe ṣe mo rò pé ó yẹ kó jẹ́ àjọ sọ̀rọ̀ kájọ wò báyìí torí pé eh, ìjọba òkè ó mọ̀ pé wọ́n lè ṣe báyìí ara àwọn nǹkan tó ti predict pé àwọn people yẹn lè ṣe láì dá ọ̀nà ló padà wá ṣẹlẹ̀. Hmm, ṣé ẹ mọ̀ pé ẹni tó bá máa wá scientific inú ìrònú rẹ̀ Eh, hardly lèyìn ó lè fọ́ tẹ̀ because ṣe rí àwọn tí a bá dòwò pọ̀ ní òkè yìí hmm. ọlọ́run ọba nìkan ló lè yọ wá ṣé ẹ mọ̀ yìí pé tí ìbá ṣe pé ọlọ́run yọ olóyè Sunday Igboho wọ́n fẹ́ kì í ṣe pé wọ́n fẹ́ pa ni wọ́n pààyàn méjì nulẹ̀ rẹ̀ tí ò bá ráyè fo fẹ́ǹsì tó fò lọ tí wọ́n bá gán ní ẹ̀wọ̀n ó pa síbẹ̀ ní lọ́jọ́ yẹn wọ́n sọ pé ó yé o pé ó fèsì àwọn pẹ̀lú bàbá wọn wọ́n lè gbébọn sọ́wọ́ rẹ̀ kí lọkùnrin sì ṣe ẹ mọ́ pa àwọn èèyàn ọ̀hún mọ́ ẹ mọ́ rèépù àwọn èèyàn wa mọ́ ẹ jẹ́ káwọn èèyàn wo lọ sóko ẹ jẹ́ ká ṣiṣẹ́ ọrọ̀ ajé wa ṣẹ̀ṣẹ̀ ni ṣé àìdá wà nínú nǹkan tó sọ̀n ni tẹ̀fi wá kó ogun láti eh, DSS làbújá tẹ̀ wálé rẹ̀ ẹ̀ sì pààyàn méjì ẹlẹ́ran ara méjì ẹ̀ sì wọn kú fínfín. ó yẹ ká ó yẹ wọn ò ní bẹ̀rù ọlọ́run mo níbẹ̀rù ọlọ́run o ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé ilẹ̀ yorùbá kò ní bàjẹ́ alátiṣe wa a máa ti ṣe ara wa. nígbà tá a dìbò àwọn èèyàn ní mi ò mọ̀ bóyá ròyìn náà gbé bẹ́yìn náà ó rí i pé. bẹ́ẹ̀ rí interview tán ṣe fún bàbá wa àkàlà tẹ́ mọ̀ pé èmi àti wọn close gan wọ́n ní bò ní ó ṣe kan Ṣèyí Mákindé so ti ṣe kánsílọ̀ rí ni so ti ṣe house of assembly rí ni nọ́mbà thirty four òun ni lọ́yọ̀ state kò lè kán ah, irú rádaràda wo lẹ̀ ń bá àwọn sọ yìí. Ṣèyí Mákindé àbíkẹ́ni níbo ni ó ti di gómìnà wọ́n wà láyé Ṣèyí Mákindé di gómìnà hmm, torí wípé adùn ṣe bí nǹkan tó lọ́n lọ́wọ́ sí so ẹ má ẹ má jà á wòyàn ọ̀rọ̀ dùn sọ ṣùgbọ́n Ọlọ́run ní sọ pé kọ́rọ̀ ò ṣe so àwa wọrí ti ń pa nǹkan tí ó wù kí bàbá wa kálá ọ̀sọ́ torí pé wọ́n ti sọ bẹ́ẹ̀ rí tọ́lọ́ sí ni bẹ́ẹ̀ àtúnwìn Ògbómọ̀ṣọ́ south àbí kò ẹ̀rọ lọ́hùn tíntín níbẹ̀ Ògbómọ̀ṣọ́ náà ti gan táwọn ti wá tíntín ní báyìí ni bí forty one votes ni so ẹ jẹ́ ká sá mọ́ ẹ sì rí i pé gbogbo development tí gómìnà ń ṣe kárí gbogbo zones ni zones even àwọn eh, eh, ìṣẹ̀yìn ògbómọ̀ṣọ́ eh, ògbómọ̀ṣọ́ síṣẹ̀yìn all those things are for each zones so that gbogbo zones ni ó fi lè impact tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá fẹ́ lọ ṣẹ̀yìn èèyàn máa ronú ni one hour àti déṣẹ̀ yìí nìsín àti ṣe nǹkan tá a ṣe àtúntò ń padà bọ̀ so ẹ má jẹ́ ká wọ́rì nípa nǹkan tí èèyàn bá sọ torí wípé gbíngbìn tàgbẹ̀ ọlọ́run ní pé ṣòwò ta. àwọn aráàlú sọ̀sọ̀kúsọ káàkiri owó bá bọ́ sọ́jà nísìn tó bọ́ sójè àwọn wọ́n mọ̀ ṣèyí mákindé gan jù ń lọ aláàánú mẹ̀kúnnù ẹni tí máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ nǹkan tí ẹni tí ò léèyàn ti ń fẹ́ gbogbo nàìjíríà wọ́n pariwo títí àwọn lockdown ni o àwọn ó lọ dáná ní kí làwọn èèyàn àwọn ó jẹ nǹkan tóun ó ṣe ni pé kóun ò prepare protocol tí ó dáa ṣùgbọ́n tóun bẹ́ẹ̀ lọ tilẹ̀kùn mọ́ wọn tóun ṣe wọn nígbà ensars wọ́n ní ẹ̀yìn pósí kọ́fíù ni o àwọn ọlọ́kadà lálẹ́ bí wọ́n bá ti ṣe kínní wọ́n tún lọ àwọn èèyàn tún jáde bọ́ta tí wọ́n gọ́kadà tó ń ṣe pé kínní. Ah, olè àwọn ọlọ́kadà yẹn wọ́n fi jalè ni ó ní à ah, ẹ bánu ọ̀kadà ó lóun ò lè bánu ọ̀kadà ó ní nǹkan tóun ó ṣe ni wípé ẹ jẹ́ kọ́lọ́kadà kọ̀ọ̀kan ó ní identification for security reason ó ti sọ ó ní nǹkan tó bá jẹ́ ẹ̀dẹ̀kì fún Lagos state àti Ogun state wọ́n máa bá òun kó bọ̀ lọ́yọ̀ state òun ó tọ́nu ẹ̀ tó wealth which is what wọ́n ti bẹ̀rẹ̀ enumeration àwọn ọlọ́kadà àṣọ I can assure you that by the time tí wọ́n bá parí gbogbo kínní security wise bí ìkan ṣe ràn ara wọn lọ́wọ́ apart from revenue generation security architecture yóò tún yóò change because you can easily identify ẹni tó ní ọ̀kadà tí wọ́n fi lọ ṣe nǹkan bìkan so àwọn aráàlú mọ gómìnà wọn wọ́n mọ̀ pé ẹlẹ́yinjú àánú ni wọ́n mọ̀ wí pé asọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wí pé ẹni tí ó fẹ́ wọn fẹ́ rí ni kò sí nǹkan kan tí mo tún fẹ́ fi describe rẹ̀ torí wípé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ àwọn náà sì mọ̀ pé ó nífẹ̀ẹ́ àwọn.